أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعوكم على سبحانه وتعالى atọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ètò wa àdábù dúnìyà wà dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oníyọ̀kan òjọ̀kan eléyìí tí a fi ṣe ayére tí a sì fi rí alùkìyàmọ wọ̀ eléyìí tí àwọn olùmọ̀wá dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò lẹ́ni láti bá a tẹ̀síwájú bismillah. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. ǹjẹ́ àmọ́ ìpín ẹ̀ṣẹ̀ eléyìí tá a sọ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa pípí ká túbá kúrò nídìí rẹ̀ ẹ̀ṣẹ̀ yìí báyìí lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa wọ́n mọ̀ pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ wọ́n ń pè ní sọ́gáìr ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní kàbáìr báwo la ti ṣe fẹ́ túbá kúrò nídìí àwọn ẹ̀ṣẹ̀ yìí ṣáájú kó tó dípa dẹ́ṣẹ̀ mọ̀ pẹ́ṣẹ̀ ni eléyìí ń bùkátà ká mọ̀ nípa rẹ̀ nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríyà eléyìí bọ́ sábẹ́ ń tá ń pè ní ma la yatimmul wajibu illa bih fahuwa wajib ay ma la yatimmu tarkul ma'siyah إلا بمعرفته بمعرفته فمعرفته واجب فمعرفته واجبة إن تسيكي كل سيس كفي سيسلي أفكا ما أجاكي مما نكبارين كو أرانياني أكرمكم الله كما نكبا ويسي eléyìí ṣe pàtàkì wípé kí èèyàn mọ̀ nípa wọn kí ni wọ́n ti ń pè lẹ́sẹ̀ òun náà ni kullu ma huwa mukhalifun li amri Allahi fi tẹ̀kìn ọ̀fẹ́rẹ́ gbogbo ní tó bá takò àṣẹ ọlọ́run nípa ṣe àbí má ṣe nípa ṣíṣe rẹ̀ lọ́takò fún ọlọ́run ọlọ́run ní kò má ṣe ẹ̀ṣẹ̀ ni àìṣe rẹ̀ lọ́takò fún ọlọ́run nítorí pé ní kò ṣe ìwọ́ wá pàtì àjẹpẹ́sẹ̀ ni àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n pín ẹ̀ṣẹ̀ téèyàn á máa dá wọ́n pín sí sọ̀rọ̀ ẹ̀ wọ̀kẹ́bẹ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bó tilẹ̀ jẹ́ pé àwọn àyapa ọlọ́kan ọ̀jọ̀kan bẹ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa báwo láti ṣe dá ẹ̀ṣẹ̀ mà wípé kékeré ni àbí ẹ̀ṣẹ̀ ńlá apá kan nínú wọn wọ́n sọ wípé lọ́dọ̀ tàwọn o kò sẹ́ṣẹ̀ kan tá a lè pè lẹ́ṣẹ̀ kékeré kò sì sí kan a lè pè lẹ́ṣẹ̀ ńlá àti pé lọ́dọ̀ tàwọn gbogbo tó bá ti yapa sí àṣẹ ọlọ́run nípa ṣe àbí má ṣe òun náà ni ẹ̀ṣẹ̀ ńlá gbogbo ní tó bá ti yapa sí tọlọ ẹ̀ṣẹ̀ ńlá ni lọ́dọ̀ ta ọ̀rọ̀ yìí lẹ kìí ṣe ọ̀rọ̀ tó ṣe kó múnádóko nítorí pé Ọlọ́run Ẹlẹ́dàá wa ganan wọn sọ fún wa nínú Sūratun Nisā' àyà kọkànlélọ́gbọ̀n ó ní in tajtanibū kabā'ira mā tunhawna 'anhu. نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ọlọ́run tẹ bá jìnnà sí àwọn ètò jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ńlá ńlá ńlá eléyìí tó ṣe pé a kọ́ fún yín tẹ bá jìnnà sí wọn nukaffir ankum sayyi'atikum á pa àwọn àṣìṣe yín rẹ́ fún yín. وندخلكم مدخلا كريما a sì mú yín wọ ilé alápàlẹ a mú yín wọ àyè alápàlẹ Ọlọ́run lè dá wa nínú àyà yìí ó fi hàn wá pé àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tá à ń pè ní kàbáyìr àjẹkùtì kàbáyìr bá ń bẹ mafhumul mukhalafa fún kàbáyìr òun náà ní sọ́gáìr Ọlọ́run lè dá wa òun náà ló ń sàlàyé ẹ̀ṣẹ̀ fún wa ń bí ó fi hàn wá pé ẹ̀ṣẹ̀ pín sí kàbáír àti sọgáìr báwo wá làwọn oṣù wa sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ náà ní kàbáír kò lè jẹ́ bẹ́ẹ̀ kọ̀dọ̀gba ọlọ́run lẹ́dàá wa tún sọ nínú alukur'an nínú súrọ̀tù najm áyà kejìlélọ́gbọ̀n ó ní alladhina yajtanibuna kaba'ira al-ithmi wal-fawahisha illa al-lamam àwọn tó ti kú máa ń jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti àwọn ẹ̀ṣẹ̀ tó jẹ́ ìṣekúṣe àwọn ẹ̀ṣẹ̀ burúkú àwọn ẹ̀ṣẹ̀ tó ṣe kó burú ọba lùmà wọn máa ń dènà sí ńlá lamá àfa àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké torí ẹ eléyìí fi hàn pé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tí wọn ta lè pè ní ẹ̀ṣẹ̀ ńlá bọlọ ń ṣe pè lẹ́ṣẹ̀ ńlá àwọn kan sì wà tó ṣe pé àwọn ń jẹ ẹ̀ṣẹ̀ kéékèèké gẹ́gẹ́ bọlọ wọn bá ti ṣe tọ́ka sí nínú àyà yìí apá kan nínú àwọn aṣíwájú wa rèé wọn ní كل ما أوعد الله عليه بالنار فهو من الكبائر gbogbo ẹ̀ṣẹ̀ tọlọ wọn bẹ lẹtà wa bá fi lè ṣèlérí ìyà ipe yẹn ó jìyà nínú ná nítorí ẹ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ là ń pè ní ẹ̀ṣẹ̀ ńlá àjẹpẹ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ọmọ abẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá irú eléyìí ó wá nínú tí wọn gbà wá lọ́dọ̀ àwọn sọhábà àti àwọn àtàbẹrì àwọn apá kan nínú àwọn sọ̀hábà àti àwọn tàbíìn nínú ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ wọn òun náà ni pé wọ́n sọ̀rọ̀ oríṣiríṣi nípa ewu gan àti ewu gan àti ewu gan làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá Abu Talib al-Makki àwọn sọ wípé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ mẹ́tàdínlógún ni wọ́n eléyìí tó ṣe pé àwọn àhàdé àti àwọn ọ̀rọ̀ tán gbà wá látọ̀dọ̀ àwọn aṣíwájú rere ó fi kún ọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó fi sẹ̀lí fún tẹ́ ń sọ ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ mẹ́rin kan bẹ tó ṣe pọ́kànlélẹ́yìn á máa fi dà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ó wá tọ́ka sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí èyí tí máa ti ọkàn wáyé ó ní náà ni ashirku billah sísẹbọ sọlọ nínú ẹ̀ṣẹ̀ nínú gbogbo ẹ̀ṣẹ̀ kọ́ náà ni al-israru ala ma'siyah kéèyàn tẹpẹlẹ mẹsẹ̀ ẹsẹ̀ kéèyàn tẹpẹlẹ mẹsẹ̀ ẹ̀dá kọ́mọ́ pa ẹ̀ṣẹ̀ sísẹ́ dídẹ́ṣẹ̀ kọ́mọ́ kó ń bẹ́ẹ̀. ẹlẹ́kẹta al-qunutu min rahmatillah ká mú ọkàn kú ká sọ̀rọ̀ ìtínú kúrò nínú páwa náà lè rí kí ọlọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni. ẹlẹ́kẹrin al-amnu ká fọkàn balẹ̀ sétí ọlọ́ pé mímí kan ní mìí kò sí àìdá kẹtọ́ lọ́wọ́ ṣe fún wa eléyìí náà ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá Abu Talib al-Makki ó ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá mẹ́tàdínlógún tó ń sọ̀rọ̀ wọn yìí tó ń ti sàlàyé pé mẹ́rin mẹ́rin ọkàn ló ti máa ń wáyé mẹ́rin míì sì wà tó ṣe pé ahọ́n là á fi dárú àwọn ẹ̀ṣẹ̀ yìí ó sọ wọn ó láwọn ni shahadatu zuur òun náà ní ẹ̀rí èké ẹlẹ́kejì qabful kakuro ọ̀zìnà mẹ́ni tó ṣe pé ọ̀sọ́ abẹ́rẹ́ kìí ṣalágbèrè kìí sọ ń zìnà ẹlẹ́kẹta ẹsẹ̀hẹ̀ idán pa àṣàṣì ẹlẹ́kẹrin àlìyàmínú ọmú òun náà ni ìbúra lórí irọ́ tá a mọ̀ pé rọ́ ni eléyìí tí máa rí ní bọnú ẹsẹ̀ ẹsẹ̀ tí rí ní bọnú náà jahannam so ó láwọn eléyìí àwọn náà làwọn ẹsẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé èèyàn á máa fi ahọ́n ṣẹ̀ ó ní mẹ́ta sì wà nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí filbọ́tọ̀n tó ṣe pé inú là á fi ṣẹ̀ inú là á ṣẹ̀ sí òun náà ni ṣọ́rbùl khamr wal muskir mímu ọtí àti gbogbo ohun tó lè mú ni hún ríra gbogbo nǹkan tí wọ́n bá máa mu gbogbo nǹkan tí wọ́n bá máa jẹ gbogbo nǹkan tí wọ́n bá máa fín símú àbí ìjà máa gún lábẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa mú wọn hún ríra nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ní àwọn amúgbó àwọn ẹni tó ṣe pé wọ́n ń gba gbáná àwọn ẹni tó ṣe pé wọ́n ń gba kokin gbogbo orú eléyìí nínú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé èèyàn máa jẹ sínú òun náà ni akulu máàlì yatim bọ́ọ̀lùmẹ̀ jíjẹ owó ọmọ òrukàn nídìí àbòsí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ ẹlẹ́kẹta òun náà ni wà á kìlọ̀ rìbà wà hùwà yá àlẹ́ jíjẹ owó èlé kéèyàn ó sì mọ̀ pé owó èlé ló ń jẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ̀ Abu Talib al-Makki ó ní méjì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí fẹlifọrùj abẹ́lẹ̀ àfi dá òun wàlíwà alákọ̀ọ́kọ́ ni ṣíṣe zina nínú ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà kéèyàn jẹ́ pé wọ́n máa wá lọ́ọ́ kí abẹ́rẹ́ gba abẹ́ tí ọ̀tọ́ sí ọ ìwọ náà máa tábẹ́lẹ̀ fẹ́ni tí ọ̀tọ́ sí ọ èyí tá ń pè ní zina ẹnikẹ́ni tó bá ti dárú ẹ̀wò ó ti ṣe ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kọ́ lọ́n sànù wa. àlewá ó náà ní kọkùnrin ọmọ bọ́kùnrin lò àwọn ọ̀gùn àwọn àṣebàjẹ́ ọwọ́ amúdi tiẹ̀ kó kíbo àyè tí ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ń gbà yàgbẹ́ a'udhu billahi minash shaitani rajim ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tí jẹ́ kéèyàn ó sórí ibú ńlá kọ́lọ̀ yẹn lẹ́dàá wọ́ sàmì wa Abu Talib al-Makki oní wọ́n ti lẹ́tẹ̀ ní fídíẹ̀ dáyìí wọn láwọn ẹ̀ṣẹ̀ méjì wà tó ṣe pọ́wọ́ làáfi sẹ̀wọ̀n nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wa huma al-qatl al-qatl was-sariqa àwọn náà ní kéèyàn pààyàn kó o ṣe kú pààyàn nípa àbòsí ẹni tó pààyàn nípa àbòsí ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá tó fi jẹ́ pé nínú ìgbésí ayé ọmọ èèyàn lónìí láti pé ńpọ́ ńpọ́ ńpọ́ ọ̀pọ̀ nínú táwọn èèyàn máa sọ kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn àwọn kà fún pé káwọn wá agbára táwọn fi lè pààyàn ìní túmọ̀ sí pé àwọn ti dé èèyàn àwọn ti di ìkókò táwọn èèyàn máa bẹ̀rù tí wọ́n máa sá fún láì mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni ká fi kú pààyàn ẹ̀mí tí wò lè dá wọ́n ti gbọ́dọ̀ òun náà ló lè jà kó o mọ́wọ́ rẹ kó o mú lọ síbi nǹkan oníǹkan kó o lọ mú nígbà tó ṣe pé ọ̀daràn wa ara tiẹ̀ náà ìwọ náà kẹ́kẹ́ nìkan kó o mú nǹkan tiẹ̀ ìwọ wá lọ mú nǹkan oníǹkan a'udhu billahi minash shaitani rajim wa wahidatun fil rijlayn ẹsẹ̀ míì wà tó jẹ́ pé ẹyọ kan ṣoṣo lòun ẹsẹ̀ méjèèjì lèèyàn fi dà tọ́jẹ́sẹ̀ ńlá òun náà ni al-firaru min náà ni ká sá kúrò lójú ogun nígbà tí jihadi bá ṣẹlẹ̀ nígbà tí jihadi bá ṣẹlẹ̀ kọ́ wa túlẹ̀ kọ́ ọ̀nà pápá bóra àwa ni ẹ màjàmá sálà máa kíkanjú lójú ogun torí tíyẹn bá mọ̀jà tí ó bá mọ̀ ó lè gbógun lọ a'udhu lábẹ́ òfin ti ṣẹ̀ríyà tí jihadi bá ṣẹlẹ̀ àti ìsáwọ̀ wa wahidatun fil jasad fi jami'il jasad ẹ̀sẹ̀ kan sì wà tó ń jẹ́ pé gbogbo ara ńlá máa fi sẹ̀ òun náà ni huququl walidayn èèyàn jẹ́ ni tó ṣe pé wọ́n ń ta àwọn òbí rẹ lẹnu kò sí wọn lẹnu ọ̀ya ọmọ ya garawa gbogbo ara lèèyàn fi ṣe léyìí kọ́lọ̀ ń dákun sànù wa so eléyìí kò sí tàbí nínú òfin ó pín sí. Si, nǹkan tí a mọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà pé ọ́ ṣẹ̀ríyà ní ẹ̀ṣẹ̀ ńlá lélẹ̀ ó sì tún pín sí èyí tó ṣe pé ṣẹ̀ríyà kò pé ní ẹ̀ṣẹ̀ ńlá àwọn kan sì wá wà tó ṣe pé wọ́n ń bẹ lábẹ́ ṣé ẹ̀ṣẹ̀ ńlá la lè tó máa ní àbọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí gbogbo ẹ̀ náà ni èyí tó wà nínú nǹkan tá a gbọ́yé nínú ṣẹ̀ríyà kù ṣèlú àti fi hàn wá wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣoríire kò gbọ́dọ̀ ṣàfojú di kò gbọ́dọ̀ fojú kéré ẹ̀ṣẹ̀ kan kó wá sọ pé à ẹ̀ṣẹ̀ kékeré lélẹ́yìí ẹ jẹ́ máa bá lọ ẹ jẹ́ máa ṣẹ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa ká jìnà sí ká sì máa hàn àwọn èèyàn létí nípa rẹ̀ àti kékeré ni àti ètò tóbi ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀ràn èèyàn ló jẹ́ pípé ká jìnà sí torí ẹ̀ṣẹ̀ lè kéré gan-an fúnra ara rẹ̀ lódodo ṣùgbọ́n kó jẹ́ pé látàrí sábàbí kan àbí sábàbí mi kó di ẹ̀ṣẹ̀ ńlá lábẹ́ òfin ṣẹ̀ríyà à oníbi kíní máa sọ ẹ̀ṣẹ̀ kékeré di ńlá mọ́yàn lọ nínú wọn ni kéèyàn jẹ́ pé èèyàn dún ní mẹ́sẹ̀ yẹn èèyàn tẹpẹlẹ mọ́ èèyàn pátì gbogbo ògbà ọmọ ṣe náà torí ẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré yọ padà di ńlá mọ́ ọlọ́ọ̀ torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà alófin kan tó ń sọ pé la saghirata ma'a israrin wala kabirata ma'a istighfarin wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ kékeré kan tí ṣẹ́kù lórí pẹ́ṣẹ̀ kékeré ni lópin ìgbà téèyàn bá ti tẹpẹlẹ mọ́ ẹ̀ṣẹ̀ yẹn ní dídá yóò di ńlá mọ́yàn lọ́wọ́ náà ẹ̀ṣẹ̀ kùn ti sí tó lè ṣẹ́kù pé ẹ̀ṣẹ̀ ńlá náà ni lópin ìgbà téèyàn bá ń tọrọ àforíjì torí ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ó máa ń parẹ́ ó máa ń pòórá látàrí pé èèyàn túbá lópin ìgbà téèyàn bá sì ti túbá téèyàn ò tún sèmí ìmọ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́run lè ọ yóò forí jìyàn yóò ṣàmójú kúrò fún yàn kúrò níbi ẹsẹ yẹn yàtọ̀ sẹ́ni tó jẹ́ pé kékeré ni wọ́n ń dá ó ń fojú rẹ̀ ó ń fojú parẹ́ lọ darí kò jù lọ darí kí ni kò sí nǹkan ìwọ sá níbi kẹtí ti ń sẹlọ náà ni nítorí pé o lè má ṣe o pàtì ẹsẹ̀ kéékèèké a máa di ní ńláńlá mayàn lọ́wọ́ kọlọ Ẹlẹ́dàá wọ sànù wa nínú àwọn nǹkan tí tún máa mú kí ẹsẹ̀ kékeré kó yí padà kó di ní ńlá mayàn lọ́wọ́ o náà ní kéèyàn máa fojú rí iná kéèyàn máa fojú rí iná rẹ̀ kéèyàn fojú kéré rẹ̀ nítorí pé ẹsẹ̀ tẹ yẹn ní gbogbo ìgbà tí èèyàn bá ti ń wò kó tóbi ẹ̀ṣẹ̀ yìí burú kódà so ọlọ́run ẹlẹ́dàá wa ó máa ń sàánú èèyàn lórí rẹ̀ téèyàn bá ti ẹ̀ṣẹ̀ àmọ́ gbogbo ìgbà téèyàn bá ti ń fojú kéré ẹ̀ṣẹ̀ téèyàn ń wò pé ẹ̀ eh, kò ti báyìí lọ kò ti báyìí lọ ti tóbi ní máa tóbi lọ́dọ̀ pé o sì ń máa mà ọ̀ ń fagbọn ọlọ́run ọba ya. ò ń fojú kéré ẹ̀ṣẹ̀ ò ń sọ pé kò burú kò bàjẹ́ nítorí pé ọkàn tí ń bá ń ti ń fojú kéré ẹ̀ṣẹ̀ tí ó bá wò pé nǹkan kan ni irú ọkàn bẹ́ẹ̀ ó máa ń rọ̀ ma ẹ̀ṣẹ̀ yẹn ní dídá ni wọ́n máa ń súnmọ́ ní ṣíṣe ni yàtọ̀ sí ọkàn tí bá tún wò pé ẹ̀ṣẹ̀ tóbi ẹ̀ṣẹ̀ burú ntọ́tajú ni pé irú ọkàn yóò máa yóò máa sá fún un kò ní jẹ́ni tó ṣe pé yóò fẹ́ máa ṣe inú ọ̀fà ló fi jẹ́ pé àwọn sọ̀hábà ọlọ́run dá wọn dáa pin àwọn ìfojú di ẹ̀ṣẹ̀ kankan wọ́n máa jìnnà sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ìdí nìyí tí wọ́n fi jẹ́ ẹni tó dáa jù nínú àlùmọ́ yìí ṣùgbọ́n àwọn mùnáfìkì àwọn tí wọ́n wọ́n máa wò pẹ́sẹ̀ táwọn ń dá kò jẹ́ nǹkan kan àfi bí eṣinṣin òjò rọ́ńdó lọ ìsinsin tó bá bà léèyàn mú tí wọn bá ti fọwọ́ tí wọn bá ti fọwọ́ gbanù ó ti sá lọ ojú táwọn máa fi wẹsẹ̀ àtàwọn ẹni rere àwọn sàhábà àtàwọn ẹni dáadáa àwọn bá ti ṣe ẹ̀ṣẹ̀ kékeré kan wọn máa wò kó tóbi tóbi bí òkè ńlá ọlọ́nkọ́ ṣàánú àwọn ọmọ tọrọ àforíjì torí ẹ̀ ní apá kan nínú àwọn sàhábà wọn sọ fún apá kan nínú àwọn tàbíàrí pé innakum la ta'maluna a'malan hiya fi a'yunikum. أدق من الشعر هي في أعينكم أدق من الشعر كنا نراها على عهد رسول الله صلى الله عليه وآله وسلم من الموبقات adájọ́ ẹ̀yin wọ̀nyí ẹ ń ṣe àwọn ẹsẹ̀ kan ẹ ń wo àwọn ọ̀wà kan tó ṣe pé lójú tiyín ọwẹ́ ọwẹ́ ju irun lọ ẹ ń wò kó kéré kò lè kó báyìí ṣùgbọ́n àwa ní ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwa máa worú àwọn ẹ̀ṣẹ̀ àtàìdá tẹ̀yìn ṣe tẹ́ ẹ̀ fojú tẹ́ ẹ̀ fojú rí náà tẹ́ ẹ̀ kàkún àwa máa wò pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ tí máa kó parun bá ní. ẹ̀yin náà wò yàtọ̀ láàrin méjì <laughs> níjọ́ lànàbì tó fi di pé àwọn kan tàbí ọ̀hún àwọn sàhábà táwọn bá nàbí lò gbà àwọn nípa kíyèsí àwọn ẹni tó rà nàbí wípé àwọn ẹ̀ṣẹ̀ kan wà tẹ̀yìn ń dá tẹ́ fojú kéré tẹ́ wò kọjá mọ̀ kankan tẹ́ ń wò kó tiẹ̀ ti wẹ́ ju irun orí lọ irun ẹyọ kan ẹ̀ ń wò pé ẹsẹ̀ kéré jùlọ ọwẹ́ jùlọ nígbà tó ṣe pé àwọn aláyé máa wò pé àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ nu tó lè kó tó lè kó ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì bákan náà nínú nǹkan tí tún máa mú kí ẹ̀ṣẹ̀ kékeré ló ń sì dá ìdùnnú yìí báyìí ìyáyọ̀ pọ̀rọ̀ yìí báyìí tó bá ti di nǹkan tó ṣe pé lékè nínú ọkàn èèyàn ẹ rí i pé èèyàn máa dẹ́ṣẹ̀ kéékèèké èèyàn yóò sì máa jẹ̀gbádùn rẹ̀ eléyìí kò ní mú kọ́ máa ti ń ṣe láìda kò ní ma kọ́ máa ti ń ṣe láburú eléyìí wọn máa mú kọ́kàn máa dúdú ọkàn máa bàjẹ́ ọkàn máa dúdú ọkàn á máa bàjẹ́ so eléyìí a máa ṣe sábàbí kéèyàn wá dẹni tó ṣe pé bọ́kàn ọ̀bá sì dúdú tán gbogbo ọ̀nà téèyàn sàn tí dúdú rẹ̀ tí ó fi kárí òun náà lèèyàn máa wá ẹ̀ṣẹ̀ wá ní german kankan lójú èèyàn nínú títún máa sọ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké di ní ńlá mọ́yàn lọ́wọ́ òun ni kéèyàn má ka bíbọ̀ àṣírí eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún yàn kéèyàn má kàkún ọlọ́run bá sírí rẹ lórí ẹ̀sẹ̀ tó ń dáhùn kò tó ọ fún ọmọ wa wò pé kíni kíni ẹnìkan kan kúkú mọ̀ pé mò ń ṣe so afárádà tọ́lọ̀ wọn bá ẹlẹ́dàá wa tó ní fún ọ lórí ẹ̀sẹ̀ tó ń dáhùn kọ́ ọ má kàkún lílọ́lá tọ́lọ̀ wọn bá ń lọ ọlá tí ò pé kójú rẹ fọ́ dànù tí ò pé kọ́ ọrọ̀ lápá kọ́ ọrọ̀ lẹ́sẹ̀ torí ẹ̀sẹ̀ tó ń dáhùn tí ò pé kó ṣubú dànù ọmọ wa wò pé ìwọ lọ gbọ́n ìwọ lọ máa ṣe ó ní mọ̀ pé dídẹ tọ́lọ́wọ́n bá ń dẹ ọ́ yìí báyìí ọlọ́wọ́n bá ń dẹ ọ́ nítorí pé ó ń bínú rẹ nì ó já mọ́ kankan ó ń ṣàìdá torí pé iṣẹ́ burúkú ló ń ṣe ni ọ wàá rò pé fífi ọlẹ̀ tọ́lọ̀ ń fi ọlẹ̀ tọ́ ń dẹ́ṣẹ̀ yẹn níṣẹ́ lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wá fi ń ṣàánú rẹ̀ so ọ wàá máa wá fọkànbalẹ̀ sí ètí ọlọ́ọ̀ látàrí àìmọ̀kan àìmọ̀ pé ẹ̀tànjẹ àti rọ́tọ̀n ti ń tanra rẹ̀ jẹun yóò padà kó parun bọ́ ni lọ́dọ̀ Allahu Rabbul Alamin bákan náà nínú nǹkan tí máa mú kí ẹ̀ṣẹ̀ kéékèèké di lọ́wọ́ wọn náà ní kéèyàn fi hàn bí kò máa sọ̀rọ̀ nípa rẹ̀ fáwọn èèyàn lẹ́yìn ìgbà tó ti tán àbí kó tiẹ̀ sí kò sí tàbí ṣùgbọ́n eléyìí ìsàìdáni sí bíbú àṣírí eléyìí tí ọlọ́run ọba tó daṣọ rẹ̀ bó lára so ó sì fi hàn wípé ẹ̀mí àti ṣàìdá àti àti ṣàbúrú òun ló lékè nínú ọkàn rẹ̀ so eléyìí máa ń ṣe sábàbí kéèyàn wá dẹni tí ò ní lè fẹsẹ̀ yẹn lẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré àwa di ní ńlá mọ́yàn lọ́wọ́ nínú títún máa mú kí ẹ̀ṣẹ̀ kéékèèké kó di ní ńlá mọ́yàn lọ́wọ́ òun náà ni kẹ́ni tí ń ṣẹ̀ṣẹ̀ yí báyìí kó lọ jẹ́ olùmọ̀ ẹni tí wọ́n lọ máa kéwú ẹni tó jẹ́ aṣíwájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn láwùjọ ibi tó wà táwọn èèyàn ṣe ń wò ó tí wọ́n ń wò àwòkọ́ṣe rẹ̀ wọ́n ní à nítorí wọ́n ń ṣe yìí mo fi jọ bàbá báyìí nì ó lè lóun fi jọ aṣíwájú àwọn nídìí ẹ̀sìn nì tó iṣẹ́ tí wọ́n wá ń sìn yẹn yóò sọ. So, ẹ̀ṣẹ̀ rẹ tó ń ṣe ń ẹ̀ṣẹ̀ rẹ tó ń ṣe tó lè pa tìyẹn yóò padà sọ di bàbàrà yóò padà sọ di nínlá lójú àwọn èèyàn yóò sì wá di nínlá náà mọ̀wọ́ náà lọ́wọ́ bí kan pé aṣíwájú ẹ̀sìn òun ló ń sọ̀sọ́kùsọ gbogbo ìgbà tí ó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ni ó máa sọ ọ̀rọ̀ àlùfàṣà ni ó máa jáde lẹ́nu rẹ̀ so kí wàá ní tẹ́ ẹ rò pé àwọn jàmá rẹ̀ náà dà àwọn jàmá náà dùn sọkúsọ ni àfáàtì ó ti pọ́rọ̀ ní ti tọ́rọ̀ yóò ti máa sọ ọ̀rọ̀ ẹbọ lẹ́nu ó lè máa lérí ògùn táwọn bí gbogbo aráàlú náà bá di kò lè yani lẹ́nu ìmáàmù tó ti pọ́ wá ń di pé gbogbo jàmá ló ti fẹ́ bá sùn sàn láwọn kò sí tàbí ṣùgbọ́n ọba yà sùn tún bá máa sùn <laughs> bó wàá ní gbogbo àwọn jàmá náà dá àwọn náà ó ti bẹ́ẹ̀ náà nì nítorí wọn ní ìdákan rabbul bayti bid-duffi dariban fasimatu ahlil bayti kulluhum raqsu wọn ní tí baálé ilé tó bá yẹ kó ń bá ní lu gángan ìyáàlú àbọ̀ ní lu bàtà tí wọn á ní gbogbo àwọn ẹni tí ń gbélé rẹ̀ ọ̀bá sí o àwọn òmùjọ́jọ́ nìí wọ́n mú jójó nítorí pé baálé baálé bàbá tó nílé òun ní lu gángan fún wọn yìí báyìí bàbá landlord òun ní lu gángan tí wọ́n á ní káwọn ayálégbé ó sì àwọn kìjó má lẹ́nu torí ẹ̀ ẹni tó tiẹ̀ jólùmọ̀ síta bí ṣùgbọ́n bí ẹsẹ̀ tiẹ̀ tó ń bá ń dá ìjìyà tí ń bẹ fún àti ẹsẹ̀ tí wọ́n mọ̀ kọ sílẹ̀ fún ọ yóò lé kàńkà yóò lé kélé síta àwọn ẹni tí ó mà so bẹ́ẹ̀ náà ni tó bá yẹ pé dáadáa lọ bá ń ṣe ìwọ tó ń sìn tó ń kó àwọn èèyàn ní dáadáa ẹ̀san tiẹ̀ yóò lé kélé yóò tayọ títa àwọn èèyàn tí wọ́n ń ṣàlàyé fún torí ẹ̀ ọ̀dọ́wọ́ wa kákìí sára yóò máa ṣe lásán lè máa jẹ ẹni tó máa ń pa tí ó sì máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn yìí ṣe lásán nìyẹn máa ń dipò kan mú lórúkọ ẹ̀sìn nítorí pé ìwọ aṣọ funfun nìwọ èyí tó ṣe pé bí eṣinṣin bá balẹ̀ tó yàgbẹ́ sí ẹni tí ń bẹ ń bí mẹ́rin mẹ́ta sí ọ yóò rí gbà àwọn èèyàn yòókù tí wọ́n rí wọn aṣọ tí wọ́n ń ṣe lọ́dà bíi aṣọ mẹ́kù ẹkú gidi gírísì ni tó ti dúdú bàjẹ́ fún epo gírísì so bí nǹkan kí nǹkan bá yí n ò lè rí wọ́n á fi ọ̀dà dúdú wọn tó fi yẹ ewu rẹ̀ tani ọ̀dà ọ̀sẹ̀ni tí ọ̀dà torí délé ọ̀dọ́wọ́ wa àǹfààní wọn bẹ fún kátúbà ọ àwọn àǹfààní tí sì ń bẹ fún kátúbà wọn pọ̀ jọjọ nínú àwọn àǹfààní wọ̀nyí báyìí lẹ́nu pé tíyàn bá túbà ìtúbà máa fa kọ́lọ̀ wọn nífẹ̀ẹ́ yẹn gbogbo wa là á sì ń fẹ́ kọ́lọ̀ wọn bó nífẹ̀ẹ́ wa ọlọ́run nífẹ̀ẹ́ rẹ kọ̀ dàbí èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí ká túbà ó sì fẹ́ràn àwọn tó bá túbà nínú Suratul Baqara àyà kejìlélógún lẹ́yìn tọgọ́rùn-ún méjì ọlọ́run ní inna Allaha yuhibbu at-tawwabin wa yuhibbu al-mutatahhirin dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí bá máa túbà ó sì nífẹ̀ẹ́ sáwọn ẹni tí máa ṣèmára èmi fẹ́ kọ́ kí ọlọ́run ọba kó nífẹ̀ẹ́ rẹ èmi ń fẹ́ kọ́lọ́run bó nífẹ̀ẹ́ mi ìwọ náà ń fẹ́ kọ́lọ́run bó nífẹ̀ẹ́ rẹ ọ̀kan nínú tá a lè ṣe tọ́lọ́run fi nífẹ̀ẹ́ wa òun náà ní ká túbà ká sì máa sì mára bákan náà ìtúbà ó máa ń ran ni lọ́wọ́ láti yọni kúrò láàrin àwọn alábòsí nítorí pé téèyàn bá ti túbà èèyàn kúrò láàrin àwọn alábòsí nù ẹni bá kọ̀ láti túbà wọn jọ kàn nínú àwọn alábòsí nù kọlọ mọ sí wa lálábòsí Ọlọ́run Ẹlẹ́dàá wa ni wa man lam yatub fa ulaika humu zalimun nínú suratul hujurat àyà kọkànlá ẹnikẹ́ni tó bá kọ̀ láti túbá àwọn eléyìí ńlá alábòsí nínú àǹfààní tó tún wà fún tútúbá òun náà ní pé ìtúbà ń gangan fúnra ara rẹ̀ ìtẹ̀láṣẹ Ọlọ́run ìtẹ̀láṣẹ Ọlọ́run àǹfààní rẹ̀ pọ̀ Ọlọ́run ni wa tubu ilallahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun nínú sóròtù nù àyà kọkànlélọ́gbọ̀n ẹtúbà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yín lápapọ̀ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹtúbà lọ sọ́dọ̀ ọlọ́run gbogbo yín lápapọ̀ la'allakum tuflihun kẹlẹ bá jẹni tí ó sórí rẹ̀ ẹ̀rí ìtúbà nínú àǹfààní rẹ̀ onímọ̀ ni pé ó jẹ́ sábàbí kan nínú sábàbí tọ́lọ́ yẹn lẹ́dàá wa máa fi pẹ̀sẹ̀ rẹ̀ fún yẹn anabi muhammad sallallahu alayhi òní at-ta'ibu min ad-dhanb gbogbo ẹni tó bá ti túbá kúrò nínú ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ọ̀sẹ̀ lọ́wọ́ ọba rí ni. Al-Imam Ibn Majah ló gbé jáde ó sì jẹ́ hadithun hasan hadithi kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé nínú àǹfààní eléyìí tó tún wà fún túbá ó náà ní pé máa ṣe sábàbí kéèyàn ṣoríire láyé kéèyàn ṣoríire lálùkìyàmù ọlọ́run ẹlẹ́dàá wa ni fa amma man wa amana wa amila salihan fa asa an yakuna minal muflihin ọlọ́run ẹni tó bá túbá tó sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó sì sẹ́rí àwọn eléyìí ọjọ́ kan nínú àwọn ẹni tó ṣoríire bákan náà ẹnikẹ́ni tó bá filẹ̀ túbá ìtúbá sábàbí kan nínú sábàbí tọ́lọ́ máa fi pa ìdá tó máa fi ń padà tí ó di dáadáa máyàn lọ́wọ́ ọlọ́run bá ní illa man taba wa amana wa amila salihan fa ulaika yubaddilu Allahu sayyi'atihim hasanat wa kana Allahu ghafuran rahima. naam alhamdulilayi jazakumullahu khairan. kí Allah subhanahu wa ta'ala kí ó bá a san àwọn olùmọ̀ọ́ ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní alùkẹ̀yọ́mọ̀ àwọn ọ̀rọ̀ oníyebíye eléyìí tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àǹfààní òun náà ni àwa náà ti gbọ́n yẹn ó kùn sí ọwọ́ èmi àti ẹ̀yin kí àwa náà gbìyànjú láti ṣe àwọn alámúlò rẹ̀ ká gbìyànjú láti túbá ká ronúkúwàdà kúrò níbi gbogbo àwọn kan tí àwa náà ń ṣe tí a mọ̀ pé ọlọ́run bá lòdì sí látinú Kùránì àti Sunnah tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà a tún máa tẹ̀síwájú lórí ètò àdáàbò dúníyà wà dín asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.